òyìnbó ilẹ̀ canada lowó ti tẹ̀ lórílẹ̀‐èdè nàíjíríà látàrí pé ó gbé egbòogi olóró wọ nàìjíríà ọwọ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró láàrin ìlú National Drug Law Enforcement Agency NDLEA ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti tẹ afurasí ọ̀daràn ọmọ orílẹ̀-èdè Canada kan abilékọ Adrienne Munju ẹni ọdún mọ́kànlélógójì báyìí ẹ̀sùn pé ó fẹ́ gbé egbògi olóró kan tí wọ́n ń pè ní Canadian loud wọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mú fún ní pápákọ̀ òfurufú Murtala Muhammed ní ìlú Èkó ikọ̀ aláròye gbọ́ pé ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún yìí ni ọwọ́ àjọ náà tẹ afurasí ọ̀daràn ọ̀hún lásìkò tó fẹ́ dọ́gbọ́n kó òbítíbitì egbò egbògi olóró náà wọ̀lú wa ìrìnsẹ̀ rẹ̀ kò mọ́ ló mú káwọn òṣìṣẹ́ àjọ náà fọwọ́ òfin mú un wọ́n pè sẹ́gbẹ́ kan ní pápákọ̀ òfurufú náà wọ́n yẹ ẹrù rẹ̀ wò finifini ṣẹlẹ̀nú yà àwọn tó wà ní pápákọ̀ òfurufú náà nígbà tí wọ́n rí egbògi olóró láòdù nínú ẹrù rẹ̀ gbogbo àlàyé tí wọ́n ń bí kò rí èsì fi sí kíá ni wọ́n fọwọ́ òfin mú jù sáàmọ̀ wọn báyìí alukoro àjọ náà ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí sọ pé ọkọ̀ bàálù KLM kan ni afurasí ọ̀daràn náà wọ̀ wá sórílẹ̀-èdè yìí láti orílẹ̀-èdè Canada níbi tó ń gbé e. ọdún ayọ̀ adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom via television.